kí n wá kó ten million yòókù kí n bẹ́ sí gbòòrò tí wàá ti bẹ́ sí gbòòrò kí lọ hustle lẹ́yìn six months wà á rí ìta máa fi mí fáàkì abáyé la máa wà. ṣó mọ̀ ni. mo mọ̀ àmọ́ síbẹ̀síbẹ̀. ó ti tó fi síbẹ̀síbẹ̀ sílẹ̀ síbẹ̀síbẹ̀ gangan nílé. ọ̀dọ̀ ẹ̀ sí àjọ ẹ̀ ẹ̀ sísọ lójú eégún àbí. kí ni. Ah, eh, ah, ah, adéyẹmọ ní sùúrù o má tì ní ṣọ́ọ̀kù ní sùúrù kẹsàn-án tó ń ro ìsàlẹ̀ ìsàlẹ̀ ọwọ́ àṣírí lọ́wọ́ ìsàlẹ̀ ní òkò sí ọ̀yà tu mọ̀ tu mọ̀ tu tètè àṣàní ó yá mọ̀ tu mọ̀ tu yára tu sí atu sí atu àbọ́kùnrin ìwá ṣe wà yẹ́ kiri. ogo sí ìwúgòrè. wọ́n dórí báàgì nǹkan dùn kò sí ánímọ́sọ̀wọ́ ń bẹ̀.